The Elaumo Dua, a group championing the self-agitation and self-determination for the Yoruba race, took their mega sensitization rally to Abeokuta yesterday, the 1st of April 2021. In spite of the threats of the Nigerian police, the Janjaweed themselves and terrorists themselves telling them not to go ahead and hold the rally, but then they went ahead and held the rally. And here in the usual manner, the Janjaweed now tried to display that their Janjaweedism, shooting at the peaceful and harmless protesters. Yes, I will always tell them they are now trying to raise another branch of uh, unknown government. That is how they always train them. That is how they train them in the East. And today it is haunting them everywhere they go. I will not be surprised if in the near future another on non-government branch is raised here in the West. I'm gonna allow you watch the video and see their shenanigans displayed yesterday. Please do well subscribe to our channel, help us hit 1k subscribers if you're yet to do that. May God bless you. àwọn ọlọ́pàá ní yìí o they are shooting. ọlọ́pàá ẹ̀ ń yìnbọn. oníyọ́ ẹ̀ ẹ̀ fi lẹ̀. ẹ̀ parẹ́ mọ́. Akéréte yìí bọ̀ the police are shooting here they are shooting. Ah. The police are shooting here. Ẹ máa share broadcasting. Koiki Media bringing the world closer to your doorstep. Kí ló tẹ̀ yín bọ́? Why you shooting? Question your people, why you shooting? Why they shooting, sir? We have came here for a peaceful rally. Why they shooting? I want you to know that your world is watching you now kí ló ń fún. kí ló ń yìnbọn kí ló fún. ẹ máa ṣe broadcasting they have just shot a gun here. ọlọ́pàá ẹgbẹ́ ẹ ní kó pé kí wọ́n gba ìbọn lọ́wọ́ ẹ̀ you can see òun ló ń kọ́kì ìbọn yẹn. You can see what is going on there. Ẹ máa ṣe broadcast yìí. Ó you bí. We have all been here since morning. Hello, correct. The whole world, the whole world is watching what is happening here ẹ ṣe ẹ ẹ ẹ kọ́sọ̀ ga yẹn ẹ kọ́sọ̀ yẹn ẹ kọ́sọ̀. bàbá yẹn yìnbọn kí ló yìnbọn fún. gbogbo ọlọ́pàá tó lè máa yìnbọn. ọmọ yìí ó lọ yìnbọn. ó lọ yìnbọn fún. I want you to know that your world is watching this right now why are they shooting. ẹ máa ṣe broadcasting demonstration there and we want to see discipline here. ó lè mọ̀ mí lẹ́gbẹ̀ẹ́ from anywhere. ẹ kọ́ṣọ̀ ń gá ìyẹn ẹ kọ́ṣọ̀ ń gá ìṣòwò yẹn mi lọ. We want you to caution him and we want to see him apologize here now. Ibolewa Ibolewa. Your word is watching everything now. Let him man use bullet. Koiki Media bringing the walk closer to your doorstep. front here or oh, else something will happen here. Let's go, go. Straight bullet, you know sir. He's shooting a straight bullet. And he will come here. Ṣebí gbogbo yín wà. Bàbá Sir, you will, you will need to apologize here. The people are complaining. That The people working are saying something. They are watching. They are saying something. Wọ́n ti Mr. Mr. Lawal ẹ̀yin tó fẹ́ sọ̀rọ̀ Mr. Lawal talk. Oòdùà mo kí gbogbo wa ẹ̀yin ọmọ Yorùbá lè ń wò wá láti ṣẹ́tù rẹ̀ ìgbà tí wọ́n tá ń lọ wọ́n àtàkì wa wọ́n yìnbọn wọ́n yin fọ́ bulẹ̀ olóyè ìjàlọ wọ́n yin fọ́ bulẹ̀. níbí báyìí náà níbí báyìí nísìnyí. ṣọdọ ìmọ̀ inú mọ́jọ́sán mọ́jọ́sán la wà. mọ́jọ́sán ara wọn náà ló blame wọn ìpè níbo yẹ kó rí dísìsì wa oyinfọ bullet now ní mọ́ junction ṣùgbọ́n adúpẹ́ fọlọ́run gbogbo ara wa òkè kò sí wàhálà ẹjá mọ̀ ṣe lọ kò sí nǹkan tó máa stop the Yorùbá nation no going back odò àgbè wa. wẹ́ẹ́ kó rí bẹ́ẹ̀ o wẹ́ẹ́ kó rí bẹ́ẹ̀ o. I want you to know that people are watching you all over the world now. Me on the end broadcast tẹ́ni you about. wá apologize to the whole world. I won't end this broadcast. Me on the end broadcast if he doesn't come here to apologize. Mọ́jọ́ Ṣọlá wà lábẹ́ òkúta níbí báyìí Koiki Media bringing the world closer to your doorstep ìbọn tó yìn ìbọn tó yìn tó bá jẹ́ pọ́mọ yìí ò jàmọ̀lá àtẹwédú ni ní táwọn èso náà máa wí o ẹ ń tó wá o ẹ ń tó wá o ẹ ń tó wá o ẹ ń tó wá o. anybody ní anybody ní ẹni pẹ́ẹ́fọ̀ anybody ní anybody nínú anybody ní o kó wá gbà o. ṣé passport ẹ ní. passport ẹ ní ẹ má di kó wá gbà o nínú wa nínú ìyàwó o. Yorùbá nation ń ṣẹlẹ̀ tó ń yìnbọn four straight bullets why. Yo, leave me here and end broadcasting if my boss doesn't call me from home to end this broadcast i'm not ending it and i'm going to show the world what is happening here we are not out here we are oh my god Yo, end broadcast ò end it. End it. for what reason tó fi máa yìnbọn yes you are seeing SWAT. why did you four straight bullets why àwọn abilá tí wọ́n bá yín jà náà. tí ó bá wà apologize mi ní ẹ́ẹ̀dì broadcast yìí. Thank you. Going to Media bringing the world closer to your doorsteps. ó dẹ̀ yà ó dẹ̀ yìnbó orí Oòduà nation ọmọ Yorùbá ó yìnbó ó yìnbó ó yìnbó ó yìnbó ó yìnbó ẹ̀gọ́ tí ẹ̀ bá. kí ní ìgò sọ máa pa. Thank you àwọn Yorùbá ni àlùbájà àlùbá àwọn Yorùbá ẹgbẹ́ wa. àbí láti wá bẹ́ẹ̀ níbọn ìjà náà we are so much exercise our rights. ẹ̀yin wà ń bí à ń bí gbogbo ẹ̀yọ́ à ń sọ fún ọkọ báwọn rédíò wọn pé kí ló ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọn ò já lóhùn sí wọn. àtọ́rí tí ńlá jáde we are fighting for your right we are trying to make everything good. àwọn ọba yóò bá jà lórí nǹkan tá a gbé dání àfẹ́ bá yóò bá jà. a wá ṣeré ń bí rárá o. èmi ló máa ná ọ ẹ máa kí ẹ̀nà fúnra yín o. mọ ni ẹ ẹ mú mi débẹ̀. mọ junction ẹ wà yìí mọ ẹ bá junction. àwọn ṣẹlẹ̀ o bọ́lọ́pàá tí yóò ń bẹ kú bá ń bẹ tí ó jẹ́ ìyá ẹ̀ kókó òun tún yìnbọn again. Yeah, I'm, I'm with you. Mi end broadcast. I'm still live here ẹ máa share broadcasting? yìí mo fẹ́ mú yín dé sport ibi tó ti yìnbọn it's not supposed to be so we have all came out here to exercise our rights. ibo ni sport yẹn. Ẹdúró ẹdúró ẹ kú ẹjọ mẹ́rin. ojú àmì ni. mr lawal sport ibo láti yìnbọn. àwọn tó wà lẹ́yìn ní kí ló ṣẹlẹ̀. ibo. ẹ ẹ oòdùà ìṣọ̀ká ojú gbogbo wa ojú ọgbẹ wa àṣẹ mọ junction la wà à ń lọ ni àwọn ọlọ́pàá yẹn dé sàìdé àtàkì wa wọ́n yin búlẹ́ẹ̀tì mẹ́rin sí wa ṣùgbọ́n àwa òkè kò sí ọ̀kan tó ṣe wa bá a lé e. Eh, orí ìyá rẹ̀ ń bẹ lẹ́yìn rẹ̀ ọlọ́pàá sáré fi mọ́tò gbé sá lọ wọ́n escape ààrẹ ìdílé yìí. ààrẹ ìdílé yìí ṣe rí báyìí ìkejì lélẹ̀ ara ẹ̀ tún lélẹ̀. okùn méjì okùn méjì láàrin rárá. sẹ́ẹ̀tìrì sẹ́ẹ̀tìrì tó yìn sí wa. sẹ́ẹ̀tìrì tó yìn sí wa. ẹ nọ́mbà ẹ. ọ̀tá méjì tó yìn sí wa. etí etí tigi àwọn ọ̀gá wọn ìṣọ̀kan ṣùgbọ́n àwọn ọ̀gá wọn wọ́n sáré yọjú wọ́n bẹ̀bẹ̀ wọ́n sáré ẹgbẹ́ escape so wọ́n bẹ̀rẹ̀ sí ní dọ̀bálẹ̀ pé kájọ ká mọ́ bínú torí bá wọn fa wàhálà àwọn náà náwó wàhálà sí wa àwa ò kì í ṣe oníjàgídíjà ọ̀tà tọ́yìn ni o ẹ sáà rí pé ní trébùlẹ̀tì mẹ́rin pankẹ́rẹ́ pankẹ́rẹ́ ni pankẹ́rẹ́ àwọn ògbéèkè dání àdẹ̀lẹ́ẹ̀kè àdẹ̀gbérí àdẹ̀ládàá ṣe rí báyìí pankẹ́rẹ́ lẹ́ni tó bá bá àwọn kọ́ yóò dúró láyé mọ́. Oòduà gbè wá o láti ẹlẹ́ẹ̀dẹ́rì Oòduà Oòduà Yorùbá nation Oòduà gbè wá o Ọ̀ṣun ṣètìyà same journey ọmọ ilà wa same journey Ọ̀ṣun state Ọ̀ṣun state coordinator ọmọ ilà wa Yorùbá nation Yorùbá nation thank you safe journey ṣe ti rí sport ibi tọ́lọ́ ti yìnbọn ni a dẹ̀ ti fi bullet tọ́yìn a ti fi hàn yín they shot four bullets but we were able to see two. ọyìn bullet mẹ́rin tí a gbọ́ àmọ́ a wà able láti rí ọ̀tá méjì nínú àwọn ọ̀tá mẹ́rin tí wọ́n yìn so ó yẹ kí a tún gbọ̀rọ̀ ní ẹnu wọn jù bẹ́ẹ̀ lọ àmọ́ ọ̀nà wọn sì jù ọtí state ni wọ́n ṣẹlẹ̀ lọ so a ní ṣeré we are not joking. kàwa náà mú ẹ máa múra wọn wá ni. ọlọ́run àrẹ sticky àwọn dà wọn sticky just like that. máa lọ bá ọ̀gá wọn ní kó apologize. ó yẹ mi wọ́n máa. ojú mo fẹ́ lọ bá ọ̀gá ọlọ́pàá yẹn mo fẹ́ kó apologize. ìyẹn tẹ̀ apologize pé kì í sọ ẹ jẹ́ rọra máa ba mọ́tò yín jẹ́ fún yín bí sìn. ọ̀gá yẹn ọ̀gá yẹn sọ pé gbọ́dọ̀ gbọ́dọ̀ gbà fún owó ẹ̀wà fún òun lọ́sẹ̀. ẹ̀ náà.

No! No! No! No! gbogbo ẹ ti wà ok báyìí uh, my end broadcasting sin everything is under control and it's all settled my end broadcasting sin no, kàn sì fẹ́ kẹ́ mọ bí sọ̀rọ̀ àgbẹ̀ ṣe rí mi àwọn ọlọ́pàá ń pass mọ́tò ní bíbá yìí. Huh? 老管那个。 ee eh, ó ti tán ó ti tán ẹjọ́ mọ̀ kó ti tán ee eh, ó ti ó ti wá ó ti tán. ìjà lélẹ̀ o wọ́n ti wọ́n ti lé àwọn ọlọ́pàá lọ o they are they are fighting now it's a it's fight. it's a big fight wọ́n ti mú ọlọ́pàá kan mọ́lẹ̀ cause àwọn kan ti dé and they are for Yorùbá nation. wọ́n sọ pé kò yẹ kọ́lọ́pàá yìnbọn ọlọ́pàá ti fi mọ́tò lẹ̀ wọ́n ti sá lọ. àwọn pípù yẹn ò sí bíbà tẹ́lẹ̀ àwọn ti gbé mọ́tò lọ tẹ́lẹ̀ wọ́n tún wá ṣe padà dé i mean our own people. ó dàrí ọmọ ẹ ti rí tó ń ṣẹlẹ̀ ń bíbá ẹ wọ́n ti lé àwọn ọlọ́pàá lọ bó tilẹ̀ jẹ́ pé wọ́n ti sọ fún ọkọ gbé mọ́tò wọn tẹ́lẹ̀ they have been warned that some other people are coming tí wọ́n gbọ́ wọ́n gbà but wọ́n gbọ́ wọ́n sì dúró they shot four bullets ah bullet mẹ́rin lọ́yìn bẹ́ẹ̀ yẹn ọlọ́run ló ní káwé ni yẹn stand. Thank you. tó ṣe máa yìnbọn four bullets straight bullets. wọ́n drop èèyàn kankan. wọ́n ti sọ fún wọn pé kó move mọ́tò wọn kó máa lọ tẹ́lẹ̀ pé àwọn kan ń bọ̀ kì í gbọ́ kì í gbà ni wọ́n àwọn yẹn ti gbé mọ́tò lọ tẹ́lẹ̀ àdúrà ogbó òdó. ọlọ́run gbọ́ràn. wọ́n ò já o kì í ṣe pọ́n já o wọ́n ò bí ọ̀kọ̀ọ̀kan já o àwọn ọlọ́pàá ló ń yìnbọn o. They shot four bullets. We showed you. Thank you. kálukú padà sínú mọ́tò ẹ̀. ẹ má fọ ọkàn mọ́tò wọn o ẹ má ẹ̀kọ́ fọ ọkàn mọ́tò wọn o. Koiki Media bringing the work closer to your doorsteps ẹ mọ́ ọ̀la wà ní Abẹ́òkúta peaceful rally làwa ṣe ń bí táwọn ọlọ́pàá yìnbọn they shot four bullets at us thank God we are still standing àwọn tí wọ́n lọ sí Ọ̀ṣun ni wọ́n yìnbọn mọ́ and we showed you the bullets. àfihàn yìí. òun nìyẹn bullet tó ń yinú ẹ̀ tó ń yinú ẹ̀ fún wa òun nìyẹn wọ́n ní kó máa yìnbọn fún wa ni ká kúrò lórí. Thank you wọ́n ní ṣùgbọ́n Bátìrì mọ́tò ìdí à, bátìrì mọ́tò is à. Bátìrì mọ́tò ìlú ọgbọ́n ìdí à. Èmi nìyẹn, ọ̀la, ọ̀lì bátìrì mọ́tò senior officer was cautioning pé kílẹ̀ tó fi lè yìnbọn. We are here for peaceful rally. I'm live. Dada! ọ̀dà òun nọ́mbà lókè lọ́rùn yẹn òun nọ́mbà lókè lọ́rùn yẹn òun nọ́mbà lọ́rùn yẹn. níbo ni dàda wà. my end broadcasting see we want to be leaving we are ending the broadcast now there's nothing more to see again a ti fi gbogbo ẹ̀ hàn yín. a

wọ́n yìnbọn four bullets. four bullets. I shot the people four bullets. tí ẹ̀ẹ́dẹ̀ ṣe kọ́kọ́ fún ọ. a ṣe kọ́kọ́.

wọ́n rò pé bíi ti ẹ́ńsàs ni àti jẹ́ kọ́ ọmọ kékeré ń bẹ̀ báyìí.